orúkọ mi ni oyèlérè akínkúnmi olúwatóbi tí gbogbo èèyàn ń pè ní akin porter mo jẹ́ ọmọ bíbí ìlú ìbàdàn sínú ìdílé oyèlérè oníṣẹ́ ọwọ́ ni mí tí mo sì jẹ́ artist tí amọ̀kòkò ní pàtó jùlọ kàwé jáde ní iléèwé gbogbonìṣe poli ìbàdàn fún ìwé gíga mi fún secondary education mi government college ìbàdàn ni mo ti jáde èmi ni mo ní iṣẹ́ iṣẹ́ yìí à ń pè ní ìṣọ̀kan ní onírúurú ọ̀nà tó pọ̀ we call it unity in diversity tí ó sì jẹ́ pé ní orí rẹ̀ ó ṣe àpèjúwe orílẹ̀-èdè wa olórí wa àti àwa ọmọ ẹ̀yìn pàápàá jùlọ ní orí orílẹ̀-èdè wa pàtó orúkọ iṣẹ́ mi ni unity in diversity ìṣọ̀kan ní onírúurú ọ̀nà Ìgbò Haúsá àti Yorùbá pẹ̀lú àwọn olórí àti àwọn ọmọ ẹ̀yìn àwọn olórí wa rèé tí wọ́n dúró nísàlẹ̀ àwa rèé tá a wà ní òkè without láìsí àwa àwọn olórí wa ò lè dúró láìsí àwọn olórí wa àwa náà ò ní lè dúró pẹ̀lú this is Nigeria these are our leaders tí àwọn leaders wa tó má lè fọwọ́sowọ́pọ̀ tó ń jẹ́ ṣera wọn ní ọ̀kan tí wọ́n mú gbogbo ẹ̀yà gbogbo tí wọ́n kó wọn jọ pọ̀ we have a great nation a máa ní orílẹ̀-èdè tó dára jùlọ ní àgbáyé. fún eh, àmọ̀ràn mi fún gbogbo ọ̀dọ́ ni pé kò síṣẹ́ ní gbòòrò ìjọba kankan ò ní pèsè iṣẹ́ àmọ́ lo ọwọ́ rẹ láti fi pèsè iṣẹ́ fúnra rẹ tó lè lè máa fi bọ́ ìdílé rẹ àti ara rẹ.